الله صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم ومن كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكبر الله ọba tí ó tutù asáyà ọkùnrin pẹ̀lú agbára rẹ̀ ọba yìí ó pé ẹ̀kọ́ ẹ̀wọ̀n lórí láti lè kí àwọn ní ẹni tí ìjọsìn yẹ. Atọ́lẹ̀ ìgbẹ́ láti ìfowópamọ́sọ́nù wa nínú ìfowópamọ́sọ́nù. صلى الله تعالى عليه وسلم ألف دواني أمين Allah دواني كتا كل أواصلكم كياتي يكون نوالي نوالي ikalu tibili lọ́nà ìṣe ọba aláàbẹ̀wò dáadáa títí lọ ní ọjọ́ ọtí ìdè. Àwọn oníṣe ọjọ́ ilé ẹ̀jọ́ nínú oṣù Hálọ́ tọ́jú ẹ̀jọ́ àkọ́kọ́ pé kí ọkọ̀ tí وتكثري سيرا أبي ولن تلتسوا sí ọ̀dọ̀ sí pé àṣọ àtàṣùmá òun ló gbé lẹ́gbẹ̀sán èyí tí ìtọ́nà àrẹ̀dọ́lá tó tọ́ka sí gbígbà rẹ̀ ní ọjọ́ rẹ̀ àṣùwọ̀ ló gbé lẹ́gbẹ̀wá àwọn gbé lẹ́gbẹ̀wá òun ni abẹ́lẹ́ sọ̀rọ̀ bá wọn gbà á àríwá sílẹ̀ ó bá àwọn ojú nígbà tí ayẹyẹ ìlú wọn sílẹ̀ wọ́n gbà rẹ̀ ní ọjọ́ yẹn. òtítọ́ wọn wá ní wọ́n lè pé kí ni sáàbù àwọn kílógù àti ọgbẹ́rì ní inú ọjọ́ òní tí ṣe tó fi wá ni wọ́n máa fẹ́ rí pé ọ̀túnla ìyẹn ọjọ́ àlàyé sì fún wọn. wọ́n wá náà ní òun pé ọjọ́ ìrìnbí ní ọdún tí ọlọ́run gba àdúgbò àwọn sá àlẹ́ ìsẹ̀lẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àwọn ọmọ ìsírẹ̀ ọlọ́run láwọn kúrò lọ́wọ́ fúnra náà ṣùgbọ́n mo fẹ́ ayélujára ayélujára ìfọ̀lẹ́ so bàbá sọ nípa pé àwọn akọ́kọ́jáyé àwọn akọ́kọ́jáyé nínú àwọn akọ́kọ́jáyé ti lọ lórílẹ̀ tó lè kí àwọn ọmọ aláàfin àtijọ́ òòlù láti wọ nínú pàápàá ayé ilé ìtura ọ̀rọ̀ kẹ́rìndínlẹ́s. wọ́n wá ní jọ́kẹ̀wá tí í ṣe ìdí ọ̀túnla tó sì ní ilé jọ́kẹ̀wá náà lẹ́nu sáfù lọ́wọ́ ìrànlọ́wọ́ àwọn ìjọ rẹ̀. lẹ́yìn kéré ìtura ọ̀rọ̀ òbí tó gbé kalẹ̀ nígbà náà ní títì pé tí wọ́n bá ti bí ọmọ ọkùnrin gbogbo ọmọ ọdún tó wá sí pátá wọn kà ní ìtọ́ ẹ̀sẹ̀ náà. tó bá wọn bí obìnrin ọmọ ìpínlẹ̀ spọ́nà tó ti bí àwọn ètò láàrin ìlú tọ́pọ̀ ìfẹ́ sí wọn wọ́n ti kéré táwọn ọmọ wa jẹ́ àwọn ọ̀pá ìyàwó gbé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí àwọn ọ̀pá tí wọ́n máa ń ṣe lé àwọn tí wọ́n máa sin àwọn ohun wọ́n máa sin òye báwo ní sí ìyẹn ló wá ní kíkú làwọn olùkọ́ ìlànà rẹ̀ wọ́n wá ní ọjà ìmọ̀ àkọ́rọ́ tó kàn ìmọ̀ àkọ́rọ́ lè ní àbúrò yìí ẹ̀wọ̀n kẹwàá yìí. ọdún tó máa ń wáyé omi ìlú kí àwọn ọmọ àwọn sá àyè ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ilé rẹ̀ kò sáré òbí pa àtìláwọ̀ rẹ̀ ló tuntun àlẹ́ ìlú sáré òbí rẹ̀ ìgbẹ̀lẹ̀kẹ̀kúnlẹ̀ náà ló fọ́n ṣe kí o ń dàgbà sí ibi sí ọlọ́run bá ìpínlá. náà ọwọ́ tó àsìkò àríkù sálẹ̀ lọ́wọ́ ní sí àríkù sálẹ̀ lọ́wọ́ ní sí. ìgbà tó wọ́n Palestine ọlọ́run wá sọ fún àdìmọ̀ di ọwọ́ alálẹ́ wà àwọn Israẹli kúrò nínú ìlú ṣùgbọ́n ìgbà àwọn owó pé báwo ni wọ́n ti jáde alábòsà aláṣẹláàmù ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó kọ àwọn ọmọ ìsọ̀rọ̀ kò ní òun wọn lọ ṣùgbọ́n nígbà tí ìgbà àwọn ọmọ sì dídájú ìlú wọn ọ̀pọ̀ ariwo tó ọ̀pọ̀ jáde ọlọ́run bá àlejò ọlá ọba alágbára ìgbà tí ẹ̀rọ ìmọ̀sá débi odò ńlá àwọn ọmọ àwọn ti gbé ah, wáyé ní àgbà wọn lọ sí ọ̀rọ̀ rẹ̀ kí ó kíkó kí ó ìrọ̀rọ̀ máa ti àwọn ọlọ́run rẹ̀ olùlà àwọn náà ní sí ọ ìrọ̀rọ̀ máa ti àwọn báyìí ìsìnkúṣe ló sì àwọn ọlọ́pàá máa ń lọ sí ìsìnkúṣá torí bí àwọn ẹni sọ́wọ́lé fọ́pọ̀ tó pé ní ọlọ́run ra rẹ̀ ó nígbà tó pé ní ọlọ́run anábìsá ní ọlọ́run káàdì láàyè ní àwọn ẹ̀sẹ̀ ìyàní ọba kọ́lá ẹni sẹ́yìn pẹ̀lú ìlú sàbẹ̀lẹ̀ báwọn máa ń ṣe olúwa nípa ọ̀rẹ́ ilẹ̀ ìlànà alilele asọka awa sisimisan tọ kako nyo yẹrẹ yi na mo yẹ papa la ko ka ko pirete kakọ wo na awo yi bẹ́ẹ̀ o yẹ se ko yi o kun o da do nananana alo musa ko da o yẹ obìnrin náà ní ìyá ọ̀rọ̀ ló gbé ká musa ti kọjá ọmọ àwọn ènìyàn rẹ̀ nínú wọn tẹ̀lé ọmọ ṣùgbọ́n kété tí ìyá ọ̀rọ̀ lọ́wọ́ báyìí lọ kí lọ́sibẹ̀ náà má kéwòn síbẹ̀ ibi ọlọ́run ti la musa àwọn que rẹ̀ èyí ló ń tẹ́lẹ̀ lọ́wọ́ ti tẹ àwọn àwọn ènìyàn ti àwọn ọmọ rẹ̀ nílẹ̀ lọ́wọ́ ti pa wọn rí. ọlọ́run kọ́ àwọn ẹsẹ̀ wọ́n tẹ̀lé síbi ìgbẹ́gbẹ́ báyìí kọ́ ìgbà tó lọ́wọ́ máa lẹ́jọ́ láwọn ńlá níbi wọn musa ní ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ iṣẹ́ ìwà máa ń fi dúpẹ́ ọkọ yìí ọdún yìí wá sí ìdílé ẹjọ́ kẹwàá àwọn àwọn àmì àwọn àmì kò ní méjì ọlọ́run díẹ̀ ní ẹ̀rọ ọ̀gá àdúgbò àkọsílẹ̀ àmì ìṣẹ̀lẹ̀. ìyẹn ló wá dé kí àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá ó wá àdéhùn wá lọ́wọ́ ní sẹ́ẹ̀lì pé èmi àlẹ́bì ni mo lẹ́tọ̀ọ́ sí àdéhùn ìlú sáàtì lọ. kí ló bá ilé ìwọ àlẹ́bì ọ̀rọ̀ àlẹ́bì ló wá pé ìyá kẹlẹ̀ tó ti wọ̀ kí ló bá wà àlẹ́bì ọ̀rọ̀ pátá tó ìyá kẹlẹ̀ tó ti wọ̀ torí pé kí ni ọmọ kẹlẹ̀ ló wọ́n lọ ọdún iṣẹ́ kan náà lọ́dọ̀ gbé ní wọn lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ wọn pátápátá kò sí ọ̀tá kankan láàrin ìlú iṣẹ́ kan náà lọ́dọ̀ gbé lọ́wọ́ látara iṣẹ́ kan náà lọ́dọ̀ gbé lọ́wọ́ tó adébí sọ̀rọ̀ náà wà lọ́sọ̀rọ̀ wá bí àwọn òṣèlú pé ẹ lẹ́tọ̀ọ́ sí musa yàgò yìí ìyẹn lọ́wọ́ wà lẹ́kọ̀ọ́ wà lẹ́ka láìsẹ̀ pé ẹ rí pé ọjọ́ kẹwàá nìyẹn ẹ̀yin mùsùlùmí ẹ̀mí ń dáàrò muhammadu ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀mí ń dáàrò níjọ́ kẹwàá. débi tó ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ó ń kó kéde káàkiri òbí nà pé ẹni ọba ti sáyé tó bá tó ń bá rẹ̀ lórí tẹ́lẹ̀ ọba bá rẹ̀ lórí lọ́wọ́ ìbàdàn tí ìṣe ìdí ọ̀túnba. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kí ó kí ayé tó wá jẹ́ kí ó gbà orí tiẹ̀ kó ní agbóhùn ya kó gbà ó. báyìí ló ṣe kéde ọdún yẹn yẹn. so báyìí kọ́ tó fi tí àwọn mùsùlùmí gbà wọ ní ọjọ́ kẹwàá káàkiri yẹn torí kí ẹni rà ẹsíwájú káàkiri ọ̀nà ọ̀bí sáà wọn kọ́bla pé owó rẹ̀ káàkiri kọ́ pé kọ́lọ̀ wọn fi ṣe àhàlà rẹ̀ ṣe ojú ọdún tí àwọn bá lò yẹ tó kọ́lọ̀ kú sàhàlà rẹ̀ ṣe yẹ tó. náà àmì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá gẹ́gẹ́ ìgbà àlùkà tí ìròyìn tó bá lẹ́yìn pẹ̀lú bí àwọn ojú wọ́n ṣe wá ń bàbà ọjọ́ yẹn kó ṣe pé àdébí wá ilé àwọn gbọ́dọ̀ yàgbà àwọn ojú gbogbo kan náà ní wọ́n pàṣẹ pé wọ́n lè fi ìjọba ìjọba sọ. ẹ̀yà bá àwọn èèyàn ní àti ìsọ̀rọ̀ wọn láti kó ṣe ti tẹ́lẹ̀ máa ṣe wò. ìyẹn wọn bá wọn wá sọ pé lẹ́yìn ìgbà tó ti rà kàn bí mi àsùnwó lè dá tí ìbá èyí ó mọ lọ́kẹ̀ ẹ̀sẹ̀ tó kéde láti lè ṣe nínú láti lè yá pa ọ̀rọ̀ ojú ìlú. ìyẹn ló kọ́ ajé kí ọdún ẹ̀sẹ̀ yẹn kí ìlú wà ó jẹ́ ìyàpá fún àwọn ojú pẹ̀lú òṣìṣì wọn. Inú ẹgbà wá ní òwe pé ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kọkànlá àpapọ̀. Ìyẹn ni àbáwa ṣé ìtẹ̀lé ìwé gbogbo wọ́n wá ní ọ̀rọ̀ ti gbọ̀dọ̀ aṣọra ní ọjọ́ aṣọ́yẹ̀ ìpele mẹ́rin ló jẹ́. Ìpele àkọ́kọ́ ni kéèyàn ọdún kẹsàn-án, ọdún kẹwàá, ọdún kọkànlá, òun ló sì tó lájú. Torí bí wàá fún ẹ̀kọ́ ọdún àkóso kan, ilé ẹ̀rọ tó lọ́wọ́ náà. Ìpele ẹlẹ́ẹ̀kejì, òun ní ọgbà ọdún kẹsàn-án àti ọdún kẹwàá, ilé ẹ̀rọ ńlá àti ọ̀túnla.

Anabi sallallahu alaihi wasallam ó ké lára ayé ká àwọn olùdí gbogbo ọ̀rọ̀ pátá nínú ìgbà tó sì wọ̀ lójú. So, àbẹ̀sẹ̀ wọn á rí láyé kó dáàbà sí ọmọ ìyàtà wọn. Yá ọ̀pọ̀ òun rẹ̀ pé ìpa tó ní ìwọ̀nba ọ̀tí láyé rẹ̀. Iye kí ìwọ̀nba ọ̀la pẹ̀lú ọ̀tún ọ̀la pẹ̀lú ló mẹ́rin ìwọ̀nba. Tàbí kí ìwọ̀nba tàbí kí ẹ àti ọjọ́ bẹ̀rẹ̀. So èyí tí ẹ wọn ní ọwọ́ ẹ̀ka rẹ̀ àkókò kí ìlú da ìfowó láti òwe ọ̀la àti àjọ rẹ̀. Ìyọ́ tẹ̀lé ọ̀la àti ọ̀túnlá. So tó nígbà yẹn lọ́jọ́ ìsìn lọ òbí ẹ̀ ní wàá ka ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá tí í ṣe ọ̀túnlá àti ọ̀túnlá wọ́n tó béèrè tó ní kúkú òun lè ní gbígbà wọ̀ ní àṣùrọ̀ àti tàṣùmá ó jẹ́ ìbáfọ̀ sí ilẹ̀ lẹ́nu sí ọ̀sẹ̀ tó kù níbẹ̀. lẹ́yìn ọ̀la ìgbà aṣọ́wá yìí alẹ́ ìlú ọdún padà ilé ìgbà tí wọ́n ń pè ní alẹ́ káríkárí. ó ń gbé alẹ́ káríkárí àyọ̀ ọ̀sẹ̀ alẹ́ lọ́wọ́ yá ṣùgbọ́n alẹ́ kékeré ọ̀gá alẹ́ lọ́wọ́ ọ̀gá wọn. aláwọ̀ àwọn àwọn tó máa ń ṣàkíyèsí sí wọn kẹrin wọn ṣàkíyèsí pé yíyọ yẹ ojú ọ̀nà ní gbogbo àti ìṣẹ̀dá lórí ẹ̀sìn tó dá lẹ́tẹ̀kì tí wọ́n lọ sọ ìgbà tó mú ẹ̀sìn tó dá wọn wá lọ tẹ̀lé pé ṣáàtì tẹ̀lé tó gbé àbá àti tẹ̀lé tó gbé ìdílé káwọn fi tẹ̀lé tó sọ báyà tó sọ gbogbo ìdílé kì í àwọn tó lásẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìlànà tí lọ àwọn ṣíà àwọn ṣíà wọ́n rí i pé ọjọ́ yẹn ni wọ́n pa àkọ́ ọ̀hún sẹ́yìn tí í ṣe ọmọ ọ̀lẹ́nu Muhammad sọ̀rọ̀ ọ̀hún sẹ́yìn Hussein sọ̀rọ̀ Ali nípa ọ̀dọ́mọ yìí. Àwọn aráàlú ọjọ́ yẹn ọjọ́ ọjọ́ àwọn onídìbò ni wọ́n pa sákàlùkàlà. Ìdí nìyẹn tó bí àwọn ṣíà tó bá di wá ní ọ̀gá ẹ̀ lóṣù wọ́n máa wá sára wọn. Wọ́n máa sára wọn pé ọjọ́ àwọn Ah, bí ìbá máa ló jẹ́ kìlọ̀ ọ̀pọ̀ tó fẹ́ sà tó tó bá ní ìdílé ìlú ìlànà ìwọ́ tẹ̀lé sọ̀rọ̀ ọ̀pọ̀ tó sẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ́ ni ah, tí wọ́n pa àkóso ìlànà ìlú láti fi owó sa àwùjọ yìí torí pé ibi tí àwọn ṣíṣe àwọn wà dáadáa ló ti ọ̀pọ̀ kalẹ̀ láyé ambulance ìmí ìbá wọn bí àdáhà ìlú ìsára lẹ́yìn àwọn pé òdòdó fífi àyè tó wọ̀ torí pé yóò gbà fọ ohun tí wọ́n ní wọ́n ní àwọn àyè ìgbẹ́ tó bá yọ àwòsàn ló gbé ilé ọ̀sẹ̀ òun mú ọkọ̀ àìsàn ẹ̀rọ wà lọ́wọ́ ti wọ́n ní hasan ti wá tó kò sí ìṣẹ̀lẹ̀ wá àwọn ọmọ ọmọ òṣèlú ìṣẹ̀lẹ̀ wá ní ìgbà tí náà tí wọ́n ń pè é ìṣẹ̀lẹ̀ ṣàríyá ṣẹ́rí ìgbàgbọ́ ìgbàgbọ́ sí ọ̀gá rẹ̀ torí àwọn ìpínlẹ̀ àbúrò ọ̀rọ̀ àwọn òkèrè ìyẹn ní wọ́n máa ra ilé pọ̀ wọ́n láwọn tó ti ṣe wọ́n ti ṣe wọ́n sọ̀rọ̀ wọ́n pè jọ ìgbà wọ́n máa sunkún wọ́n máa sunkún ní wọ́n lọ dárí o kò sẹ́yìn tí wọ́n parí ọjọ́ òní tí ìyẹn ti pé arábí ọ̀la rẹ̀ so ilé ìwòsàn ló bàtà àwọn ìṣòro ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ láwọn mi nídàkejì bíá ni mo wá pa àwọn ọmọ náà tó lórí torí pé ṣí àwọn ọjọ́ àgbẹ̀ ní báwọn àwọn ọ̀tá ṣíà tí wọ́n jẹ́ ọ̀tá fún àtàwọn ọ̀sẹ̀yìn àwọn olùkójú àlùmí àwọn wá fún àdéhìsì tó kí àdéhìsì wọn wá fún pàmílẹ́sì pé àdéhìsì tó bá ti di ọjọ́ yìí o ìyẹn ọjọ́ ẹlẹ́kẹsẹ̀ ẹsì ìgbàláyé oúnjẹ dáadáa púpọ̀ nípa àwọn ilé ilé ọ̀tá àdúgbò sàṣàrà wọn jẹ báwo àdúgbò ṣe wá ní wọn ọmọ rẹ ní bí wọn dáná kí wọn máa yọ tó láwọn ìlú tó bá ti sọ wá lórí bí ẹ dáná ẹni tó jẹ ní o gbá yìí ní kọ́kẹ́ sí ẹ àwọn olùkọ́ ní bí àdìsí ọ̀rọ̀ àti ìfọ̀n tó kí lè àdìsí àdìsí kò pọ̀ torí pé báwo ni ọjọ́ ìṣe lè wà lọ fi òun yé bí àwọn ẹni tí wọn kú lọ kò sí kó sì fẹ́rẹ̀ ìwọ wọn pátá tó àtàwọn tó yẹ dáná ní òun àtàwọn tó ń sá àwọn tó ń sùkú ní omi àwọn àdìjẹ́lá ọ̀hún lọ ó wá ní ẹ̀kẹ́ inú jẹ́lá ìdílé ọ̀hún sọ̀sílá léṣe ẹ̀kẹ́ ti gbẹ fún ọjọ́ yìí òun lágbàrò ọ̀pá yìí lágbàrò ìta sọ́ àwọn ẹ̀rọ ìṣòro ọ̀pá yìí ṣùgbọ́n kí ẹ dá ẹ̀kẹ́ ẹ̀sà àyàdà ẹ̀ máa tó níbi pé nígbà yẹn bí ewu báyà rẹ̀ ti máa ṣe tí wọ́n kà àgbọ̀n fún àwọn ọmọ

so yóò kọ́ fún káyọ̀káyọ̀ yóò bá a lọ so ó lọ sọ fún ọkọ ẹgbẹ́ ìjọ wà káàkiri gbogbo ọ̀rẹ́ wa wọ́n schools tí o bá dé ní ẹ̀sì báyìí ọmọ àti ẹ̀kọ́ ọ̀rẹ́ wa schools ti ẹ̀kọ́ ẹ̀sì ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ nígbà tó o kó fún fún àwọn ọ̀dàlẹ̀ tó ayá àwọn ọ̀pẹ̀lẹ̀ sára ìlànà ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀ látàrí ní àwọn àṣùwá àṣùwọ̀ ṣùgbọ́n ọ̀gá tó wà lóko àdúgbò y hasta escribe su católica o video como es como valorado la video ahí como animamos de ambitious ya lo como es y es ahora tanto vida a estar en su aunque y que cada vez se está aunque por lo que la por la tua mesti ada di aku sebenarnya bisa sebuah لا حول ولا قوة إليه كل شيء أنه تعصوا عاشوا الله سبحانه وتعالى إلى ذلك المسلمين بغير القضاء بأسماء الله صلى الله عليه وسلم ولا يقصد أو الأمر يكون مكسورا ولا كان له وقال آخر يا سلام وقل يا آخر يا سلام وقل يا سلام وقال النبي عليه الصلاه والسلام ثبت اقدامنا وسئل في القول يعني الكريم اللهم انا نعوذ بك من جهل البلاء ودواء الشقاء والسيء القرار والشمال فزع الحياه اللهم احفظ سيرتنا من هذه الامور كلها واعجبنا في الدنيا وعلى الاخره اللهم انت لنا بوعيك ووجعلني اجابتك وقل اولادنا وقرنا له وامن هو الله وبين القرار إنك لا تملك بأعلى وصلى الله وسلم على سيدنا محمد وآله وسلم أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته